hi guys welcome back to another orgies guys how you all doing if you are new here you are welcome and if you are returning subscriber god bless you as always come back to watch my video my people no be small to know i know some na different listener they land for my table and as the lose dey come na so i dey carry am Call you to come share am with una my people for today's video I'm going to watch out together with una alright my people we could go watch the video to see wetin really did. happen for inside the video my people. portable orí ẹ orí ẹ ò pè orí ẹ̀ kò pé rárá mo rí fídíò tó ṣe lórí ig ẹ tó ń tagẹ sábọd mo fẹ́ kó ẹ ní kankan tó mọ̀ bóyá ọ̀rẹ́ ni sọ fún ẹ tèmídà bóyá ọ̀rẹ́ ni sọ fún ẹ mo fẹ́ kọ́ ẹ ní kankan tó fẹ́ gbọ́ mo fẹ́ kọ́ ẹ ní nǹkan ẹyọ kan tó fail láti kọ́ because ọmọdé máa ń gba ẹ̀kọ́ ni nígbà tó sọ̀rọ̀ ó ní ó gbọ́ wípé sábọ́ọ̀dù sọ pé máa play ẹ̀ fún ẹ o Portable mo fẹ́ play video yẹn fún ẹ mo bọ̀ máa play máa play video ẹ̀ fún ẹ kó tó fẹ́nu ẹ sọ Portable tó mọ̀ wípé fúnra ẹ ló sọ nǹkan tó dẹ̀ sọ la máa fi judge ẹ ṣé you get máa gbọ́. ago bani Portable máa jẹ́ ọ̀run èmi ni késàrì ṣẹ́ ń gbọ́ kò even though you go to sẹlẹ you cannot become a celebrity ó hard gan olúwa ní sọlá mọ́mí Elizabeth gbogbo ibùkún ẹ̀tọ́bọ̀ jẹun lọ́nláìn ẹ na ẹ ẹ ok now ẹ nírú mi lẹ ṣe ń sọ pé mo ṣògùn owó e no go better for you even tó bá ra gbá fún yín you no go gain from am you carry my matter for head you think say go sell even you sell you no go gain madam you say i do ritual na so i hear dem say you say i do ritual so come out make you come. ṣùgbọ́n you say i say i do ritual na so i hear orí ẹ ti dàrú òkìkí orí ẹ ó ti dàrú you say you hear ṣó tí wo ṣó tí ẹ sábọ̀dù ṣe òun jẹ́ kó máa tì ẹ́ wo fracas yàtọ̀ sí ibẹ̀ ṣe ń ṣe ní instagram o mo like ẹni mo ṣe wá ṣe eléyìí kó má bàa ṣe kíni kó má bàa regret òun jẹ́ káwọn tó wà nínú saga máa tàgì ẹ come as a celebrity kan tí mo ṣe lórí ẹ ò pé torí mo nírú ẹ lọ́mọ mo nírú ẹ lábúrò every controversy as a celebrity should be a gain for every celebrity either good or bad o ní rí blogger To máa pẹ́ mo nífẹ̀ẹ́ gan ni mo ṣe take time mi every controversial issue or any controversy fún celebrity tí blogger bá so, should be a gain for you time tẹ́sàbọ̀dù sọ. So, a lot of people máa ní irọ́ ni o ṣe ṣe pé ẹ eh, Portable ṣoògùn owó wọ́n á wá page. péjì ẹ̀ wọ́n á wò nǹkan tẹ́sábọ́ọ̀dù ṣe at that time mo fi sọ ilé fún ẹ kó má bàa ṣe ẹsẹ̀ gbé fracasi yàtọ̀ nǹkan tí mo dẹ̀ ti ń rí facebook inu mi ti ń bàjẹ́ oníyàwó mẹ́ta ò ti bí àwọn ọmọ wọn lọ ń gbé fídíò ẹ fracasi wọn máa blog ẹ wọn máa drag gbogbo relation ẹ ìyá ẹ ajẹ́ ń bẹ̀ bàbá ẹ tí ò mọ̀ ń pa ẹ ajẹ́ ń bẹ̀ àwọn ọmú ẹ wọn á jẹ̀yà nǹkan tó bá ṣe àwọn ìyàwó ẹ ò ní wàrà àwọn ìyàwó ẹ kò wọn ò because nínú fracas arabu ṣùgbọ́n ìpẹ́ ritual ni wọ́n ra arabu fun ẹ wọ́n ara oríṣiríṣi sí ẹ lọ́rùn orí ẹ ò pé rárá every controversy to a celebrity should be again either bad or good ṣé wọn ò bú kí n gbà sí àyìndé mà ṣáà ni orí àyìndé kó dáhùn rí orí ẹ ti dàrú ṣé wọn ò bú àwọn tó lórúkọ lórúkọ everyday ìwọ ló yẹ kó wá bọ́ tọ̀kọ́ ní ìyá wa àwọn òṣogun ọlá yín náà là ń jẹ o there are some way tó máa fi dáyàn lóhùn tó ò ní wà sọ́sì tó ò ní wà rude mo rí wípé you are an uncultured swine you feel that talking wo wotowoto ó yàtọ̀ o ọ̀tọ̀ ni kò mọ wotowoto ṣe ọ̀tọ̀ ni kò finish ààrẹ with your own mouth you want to fight esabod that doesn't have anything to lose o lágbàǹlé tó lè bẹ̀ sọ̀rọ̀ pé fìyà yẹn lẹ̀ ṣe tiẹ̀ tó bá tiẹ̀ máa dìbọn kí ló fẹ́ dìbọn ṣé wọ́n ṣoògùn owó ni you are a fool did that means pé bóyá ara ń fu ẹ ṣé wọ́n ṣe oògùn owó ló ṣe bọ́ta pé i hear you say you hear o ò dẹ̀ wo ṣò ìyá ẹni mi sọ pé ó ṣoògùn owó bọ̀ bó ṣe ń ṣe àwa wà lórí ṣò yẹn ní sunday ó ṣe bí ẹni tó wà possess tó ṣe oògùn owó ó ṣe jẹ́ tí mọ́tò ẹ̀ bá lásìdẹ̀tì ó máa rà mí people are talking àgbà tó rí ìrírí ayé wọn máa sọ̀rọ̀ náà ìwọ ló máa sọ ah grace ni bọ́lá ń ṣe sọ wípé ìkan máa máa bàjẹ́ máa máa rà kan lẹ́sẹ̀kẹsẹ̀ o ní láti máa ṣe ìyá ẹ̀ ń tòbò jẹun àwọn tó ń kú ẹ̀ wọ́n á bẹ̀ sunkún tó because ẹrù tó rà wọ́n máa dìlé ẹ lórí ajé you no go see another person sori mo nífẹ̀ẹ́ tí saga bá bẹ̀rẹ̀ àwọn máa ṣe àwọn post anything wey dey online we go promote am we go have vc join sef bọ̀ orí ẹ tí ò pé yẹn wọ́n ń tàgé ẹ pé sábọ̀dù ń bú ẹ ó ò lọ ṣe investigation ẹ ó bọ́ta ìwọ ò ń ṣaṣẹ́wó lo lo títí kékeré bímọ tó ti fẹ́yàwó mẹ́ta káàkiri ìwọ ò má ìwọ ò má ṣaṣẹ́wó òun á ń búyàn náà àwọn èèyàn ń tòbò jẹ àwọn tó ń dòyẹ lo, lo, dọ́dún lo, ló bímọ fún wọn lo, fún wọn lóyún Esabod tó bá jà yìí you cannot shame the shameless you cannot fight the fearless lọ bèrè bí ọba Solomon ṣe lóhun òun síwín tó tẹsábọọdù bá bẹ wò o ò ní rántí gbé máìkì sẹ́nu mọ́ there are some people tó ò yẹ kó kó tiẹ̀ dá lóhùn akọ̀wò wípé ah ìyá ìtì ẹ̀rí mi ó sọ̀rọ̀ mi it's supposed be ó yẹ kínú ẹ̀ dùn tẹsábọọdù ẹni tẹsábọọdù bá ń wá attention ẹ̀ tó like tẹsábọọdù máa ń pè bò ó bọ́ta ó bẹ̀rẹ̀ sí ní ṣe wòtòwòtò ìwọ mọ̀rọ̀ sọ ìwọ ṣe kíní ò sọ gbàgbà àgbàlagbà sixty three pé ó dòbò jẹun ò sọ fàgbàlagbà sixty three wo bàbá ẹ àti ẹsàbọd kò dẹ̀ wòye àti ẹsàbọd orí ẹ ò pé mẹ o ò bíhéèvì ọmọ tó náà kú ríra o fẹ́ dìbọn kọ̀rọ̀ òun lo insultive provocative so nísinsìnyí ṣòro pẹ́ sábọ̀dù máa fi ẹ ó máa rán ẹ sí máa wo fíìmù tó máa ṣẹlẹ̀ ó jẹ́ kọ́ tì ẹ́ sórí nínú to tó sọ́nsìn ó ti tẹ̀ lára ẹ ó ní wọ́n sọ that is to say wọ́n wá feed any wrong information nǹkan tẹ́ sábọ̀dù sọ ni. mo fẹ́ kó fetí ẹ gbọ́ ó tẹ́ńpẹ́ ó sọ pé mo wo ṣó tẹ́ ṣe fún mi ó ní wọ́n sọ fún ẹ wáì tó wọ́n ṣe máa sọ fún ẹ ṣáwọn tó wà ní fracas Facebook saga Boyo, ò pa ẹ̀ wàá wà depressed wọ́n máa gbé wọ́n bá ó ní gẹ́ẹ̀tà rẹ̀ mọ́ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ o ti ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe o ò ní limit àwọn nǹkan tó yẹ kó fayé ẹ̀ ṣe so everything as a celebrity you want to respond sí o fẹ́ respond sí the everything tó bá sọ wípa ẹ you have to put a response then you are not you are not a celebrity oh, ti get there wọ́n sọ̀rọ̀ ké wọn lójoojúmọ́ wọn dáhùn Mercy Aigbe wọ́n dragẹ̀ Nkechi àwọn Ìyábọ̀ Òjó orí wọn kọ́dà wọ́n sì ń bú ẹni ọlá lánàá did you see them ṣe Tiwa Savage wọ́n bu Davido wọ́n sì fẹ́ bu pambi orí ẹ̀ ti dàrú bóyá ò láwọn tó máa ń rẹ́ńtẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wá fèbú ara bu ẹ pé wárápá máa ń gbí ẹ orí wárápá nìyẹn you like all those kind of insults wọn á lọ ń gbé ibi tọ́ náà ti jí fóònù jáde ibi tọ́ ti gbé okú ẹ̀ mi ti ẹ̀rọ okú ẹ̀ àfi bí ṣé kélé báyìí ni nǹkan tẹ́mi rí o lórí online ni mo sọ o wọn wọ gbé odindi baálé ilé tó ti níyàwó mẹ́ta àwọn ìyàwó àwa rẹ́pọ̀n ẹ̀ ẹ̀pọ̀n tó fi ń pe bàá mú fún tó fi ń pe bàá sílífà òun jẹ́ káwọn tó jẹ́ wípé wọ́n ti wà nínú saga tó jẹ́ wípé ara wọn ti ó ti yìí mọ́ you are you are welcome to saga o saga òun ló ń pe bíbọ mo lọ́ọ̀bù ẹni mo ṣiṣẹ́ ń ṣe lè you are not supposed to respond tó bá gbọ́n every controversy either good or bad should be at your own gain if you know how to handle any controversy if you know how to handle controversial issue if you even want to come out there is a way you will be diplomatic about it look at ṣé eléyìí tó ń ṣe é sí ọmọ ọpọlọ wa. ọmọ mi ẹ sábà tàbí kí ló ń pè yín agóbàlì ní pọ́tébù ọmọ láàlọ́ èmi ní kí ni máa fà á já ọmọ àjẹ́ ọ̀run èmi ní késàrì ṣẹ́ ń gbọ́ kó sọ bá ń sango késàrì ló wà ń bẹ̀. ẹ even though you go to sẹlẹ you cannot become a celebrity ó hard gan olúwa ní sọlá mọ́mí elizabeth gbogbo ibùkún ẹ̀tọ́bọ̀ jẹun lọ́nláìn ẹ eh, ẹ ẹ eh, eh, okay now ẹ nírú mi lẹ ń sọ pé mo ṣògùn owó you no go better for even tó bá ra gbá fún yín you no go gain from am you carry my matter for head you think say go sell even you sell you no go gain madam you say i do ritual na so i hear o dey say you say i do ritual so come out make you come. na so i hear o ṣó gbọ́ rẹ̀. ẹni tẹ́sù bá fún ẹ náà gbàgbé ṣùgbọ́n ti gbà fọ́ lọ́hùn ló ń gbọ́ àwọn ògbà lọ́wọ́ èṣù ló gbọ́ ọwọ́ ọlọ́run làwọn ti gbà grace ni is not disgrace grace wey no dey disgrace ọlọ́run mo bẹ lọ́run owó tó yẹ pé màmá sọ pé mo hello mọ́mí Esabod àbí kí ló ń pè yín. alákọ̀ọ́kọ́ mo play fún ẹ o ṣo ní o o gbọ́ you did not listen to that chat màá wá play chat yẹn fún ẹ díẹ̀ kò wá rí wípé o jẹ̀bi má jẹ́ kọ́ tiẹ̀ sínú sága Òkìkí má jẹ́ kí wọ́n tiẹ̀ tó bá ní wípé o àṣà àmọ̀gbà tó ń lọ sí ilé àwọn eléégún tó ń bọ òòṣà tó ń bẹ̀bẹ̀ fún grace olóṣèlú ṣó bọ́ sórí àwo gbàdúrà ni so má sọ fún a fídíò ẹ wà online àtọ́ rí wípé ò lọ káàkiri so tó bá ní olọ tọrọ nǹkan lọ́wọ́ èṣù ìwọ ló wá mọ bó ṣe máa ń dùlẹ̀ ẹ sábọ̀dọ̀ òṣèlú tó máa bẹ́ sí àwa ti wà nínú sagas kò ṣe seven years tó bá dẹ̀ sọ wípé ọgbà wèrè Facebook ni O máa sáré o àwọn tó tiẹ̀ tó wá so story fún ẹ tó bá bẹ̀rẹ̀ wọn níbẹ̀ wà ní kọ́nà tó máa máa ké o because ṣo ti rẹ́dì tó bá ra àràbù fún ẹ tó bá ra àràbù fún ẹ ṣo ti rẹ́dì láti máa debunk àràbù everyday nǹkan tá a máa sọ fáwọn èèyàn kan tó wọnú sága ni ṣo ti rẹ́dì láti máa debunk àràbù everyday because tó bá ti bẹ̀rẹ̀ everyday ló máa máa ṣe show àwọn èèyàn máa wò pé kí ni màá fẹnu mi sọ ó ní wo fíìmù yẹn a ní seven years o ò ní lè lọ sẹ́ni wuyè. ó bọ́ta ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣépè ó ń bú àwọn ọmọ ẹ̀ ṣòro pẹ́ sábọ̀dù máa fi ẹlẹ̀ bàbá àjẹ ìyá àjẹ tó bá láwọn ẹ̀ tó súnmọ́ ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sọ tọrọ má máa gbọ́ EFCA and it's not every critic you will come out and defend o ní ọpọlọ i think you you highly intelligent David Davido jọ wo lórí whiskey. Wizkid jọ wo lórí kódà bona Boy wàá pariwo mọ ní dẹ lóhùn ṣé màmá ò sọ̀rọ̀ Davido gbà tí ọmọ Omo kú ni David Davido kò dáhùn that is what they call celebrity Oh, kì í celebrity you are a non-entity you need to go and understand what is controversial anything controversial, controversy to a, to a star, go and know how to handle it first. Because somebody bá dọ̀la sí you yìí lè gbé gbálẹ̀ ẹ lọ́wọ́ pé o lọ forí èèyàn ṣògùn owó. Because o ti wá tó ẹ sábọ̀d and you know you cannot fight a blogger. You cannot fight a blogger. The best thing is to avoid a blogger. Bó tó ra wá rí ẹ, à ń sọ ọ̀rọ̀ go and do things ṣé o máa wá defend ìgbà tó bá gbégbá lé ẹ lọ́wọ́ tó kógùn sí ẹ lọ́rùn tó o picture tó ninu li ilé ìwárí lórí blog lọ́wọ́ orí blog ẹ sábọ̀dù kó tó bá ẹ sábọ̀dù jà èmi ń sọ fún ẹ mo love ẹ o máa ń gbọ́ orin ẹ gan in fact tó bá rí ti bá ṣe ń do ó dùn mí gan wípé wọ́n lè máa brainwash ẹsẹ̀ sábọ̀ ìwọ ló máa jẹ́ wotowoto àwọn wotowoto no dey pay money but time tó bá treat ẹ tí Esabod ń dragi ẹ tó gbé ẹ lọ sórí thirty million blog ṣé èèyàn thirty million yẹn ló máa lọ máa pààrọ̀ wà fún pé ìyá yẹn parọ́ mọ́ mi ni are you making sense do you have sense ṣé àwọn ìyàwó ẹ ò kì í rí ẹ kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá tiẹ̀ jẹ́ wípé kò sáwọn àgbàlagbà tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ibi la wà Davido mà Esabod ló ń gbà tọmọ kù Esabod ni ah ó dà video Davido fọmọ ṣe it is blogger they can say anything ìwọ ló máa mọ̀ pé mi ò ṣògùn owó mi ṣògùn owó náà why tó fi butter and your response are so irritating for a man who are the women àwọn obìnrin wo tó bá ra àwọn wèrè kan tó sọ fún ẹ pé ráìdọ̀ wọn ò nífẹ̀ẹ́ fracasi ló ń people you don't know blọ́ọ̀gì tó mọ̀ wá máa bá ilé ayé ẹ níta ìyàwó ẹ wọn á me ìfá mi ní sọ fún ẹ bóyá jẹ́ kó máa tiẹ̀ ṣo mọ̀ pé ẹni tí tiẹ̀ bá ti bàjẹ́ wọn máa ń wẹ́rù mi o dẹ̀ fẹ́ kí tiẹ̀ bàjẹ́ nínú ṣe ń mi mo ṣe bọ́ta wá gbọ́n ẹ̀ mo wa kí ẹ létí ẹ̀yìn ó lè ṣe o bọ̀ mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń sọ fún ẹ ojoojúmọ́ ni Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ń dragi Davido tó ori ki de video down